question tèmi ni pé a rí ọ̀pọ̀lọpọ̀ masaji tí wọ́n ti máa ń la àgbín ti máa ń lóyìn lóyìn imam tí ó bá ti ẹ̀ sí ìgbìmọ̀ wáyé pé mọ́ṣáláṣí kéré mọ́ṣáláṣí wà tàbí àbí tó tẹ̀ jẹ́ mọ́ṣáláṣí ńlá gan tí òun náà mú kárí so ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn mìí sèrè ní pé àṣìbí ẹ̀rọ ṣe ń ṣe ní Mẹ́kà Mẹ́dínà wọ́n fẹ́ bẹ́ẹ̀ pé bóòlù wọn ṣe lè educate ro àwọn ẹni wá على نبينا محمد وعلى آله وصحبه أجمعين لا شك pé kò sí oyè kan nù ìrun lẹ́yìn ìgbà tá a bá ti wọ̀ ọ́n tó tún kọjú oyè ìmáàmù pé èmi ní ma wá gba ìmáàmù rọ irun èmi làdáni iṣẹ́ làdáni parí lórí kó pè rún kó sì ṣe kọ́ ma ọlọ́run ó fún ládàá nítorí ń jẹ iṣẹ́ tí bá ní kémi iṣẹ́ mọ́ adínú wọn ló jẹ́ jẹ́ pé wọn ò pé ní mọ̀rọ́ dídùn ẹni tí ń tí ọmọ gbé nǹkan lẹ́yìn ìmáàmù gbogbo náà tíra láyé kí ni wọ́n pè mọ̀ádínù kí ni ìdúmọ̀ mọ̀ádínù àtẹni tí ń ṣe kọ́ mà méjèèjì mọ̀ádínù lọ́jà nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ sọ pé bẹ́yìnà kulli adhanaini du'a láàrin àdánù méjì kí là nẹ́bí pé ní àdánù méjì àdánù hmm? wàlíkọ̀ iṣẹ́ ti ń jẹ́ kó pèrún kò sì sì kọ́ ma tí níbi bá wá wà fún pé ohun ìmọ̀mù ní káwa tí ó kù o òun àbẹ́lòmíì wọ́n lè máa ṣe kí ni wọ́n lè máa wá gbé ohun tí ìmọ̀mù wí ntí ọjọ́ rí tí agbára lété yóò fi lẹ́tọ̀ọ́ òun ní tó ṣẹlẹ̀ lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ńgbàtọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí ohun ànábì ò lè máa dọ́dọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn fàkánà abubakar yusalli bisolati nabi abubakar ń fọ́lọ̀ ànábì sallallahu alaihi wasallam òun wá láwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn ń tẹ̀lé èyí òun ló fi lẹ́rìí pé tí néèdì bá wà lọ́mọ pé néèdì lọ́fà yóò kèsì bá ànábì tí ń ṣe gbogbo ọgbà náà so ìpìlẹ̀ nìyẹn bí néèdì bá wà fún un ọ̀dà bẹ́ẹ̀ kárẹ́ ni tí ó mọ̀ bá ìmáàmù kọ́ nǹkan tí ń tọ̀ tí ọ̀bá wá sí ní ìdìbò ńkọ́ kí ló dì òun bíbélì àná nù lọ́jọ́ jẹ́ pé àwọn àlùfáà wọn ò pè lóko méjì bíbélì àná wọn pè níbi tí ọba sí kíni tí ọba sí ní ìdìbò torí kí lè ó pè ọfà nísìn àbí akàfẹ́ ìmínà akàfẹ́ máa wí kọba mọ nínú àwọn àlùfáà tí ó ṣàlàyé lẹ́yìn kódà ní nbọ wá bí ọ̀rọ̀ Saudi ní Saudi náà bàbá wa Sheikh Sọlẹ Sadlan kódà wọn ṣe tíra lórí rẹ̀ hafizahullahu ta'ala wàbílà àti ọba ti sí nídìí fún àríyè kankan <laughs> nínú sẹrí àpé oyè mọ̀rọ̀ bíbù ẹni tí ó máa bá ìmáàmù èyí tí ó ṣẹlẹ̀ ó níbi lẹ́yìn náà bá sì rí ìdí kan ara ìdí tó lè fà á náà ni pé á. Ah, ọ̀rọ̀ ìmáàmù wa lónìí kì í gbé ńgbà gbogbo ara ìmáàmù ká wá suspend ìmáàmù pé ẹ̀yìn náà ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ńgbẹ́ kó ní ìmáàmù tó sì lálàáfíà tó fi lè kírun òun wọn ah, ha òun lè sọ̀rọ̀ táwọn yóò ẹnikẹ́ni kan máa bá wọn wí gẹ́gẹ́ bí ta ní ti ṣe Abubakar ti ṣe rọ̀bì ọlọ́ọ̀tà ara nídìí ni pé mọ́sálásí ti pọ̀ wọ́n múná lọ àrí máikrófóònù lò àbá àti ẹ̀ ní ẹ́ńjìnì ọ̀díyé whatever tó bá jẹ́ need tí ó fi fà á kọ̀ láìfi àmọ́ tí ọba sí níyì fún kò sókọ̀ ní ìtarí pé pé gbèdé àyè kọ̀dà àwáwí àwáwí lèyìn kèsè ṣubú àná àwa wí pé ìbá ń wo sátẹ́lá bí wọ́n ti ń ṣe ń Saudi náà nù irọ́ ni gbogbo mọ́sálásí Saudi ninety nine point nine percent ntí a wí ni wọ́n ń ṣe kí ni mo wí ninety nine point nine kọ́lá ninety nine point nine nine percent gbogbo mọ́sálásí tẹ̀ bá dé ní Saudi wọ́n yẹn ní mọ̀rọ̀ dídú lọ́tọ̀ kì í ṣe maka nìkan kì í ṣe madina nìkan gbọ́dọ̀ àjò tó tóbi ju maka àti madina lọ bí riyadu bí nkankan alhamdulillah akíwọn láwọn masalasi wọn bí wọn ti ń ṣe náà nù pé á àti ohun ìmọ̀ọ́mù bá ti ń dé eh, ibi méjì tó yàtọ̀ lónìí ọ̀hún ni masalasi kaaba àti masalasi madina èyí ń láwọn awádìí pé kí ló fà á kí ló ṣe kí ni kí ló bá àmọ́ kí wá pé ń Saudi ha ẹ̀rí fún ẹ ní ninety nine point nine nine mọ́sálásí Saudi o èyí tó bá súnà mú iná mọ́ sí tí ń fi hàn pé wọn ò tako súnà Saudi o wọn ò kágídí borí pé ń táwọ́ máa ṣe mọ́ but àwọn mọ́sálásí méjèèjì yìí kí ló fà a lot of reasons ló mú wọn sì máa ṣe yíwọ̀n ná àwọn náà ṣe é ná ni nǹkan tó bá mọ tírẹ́ǹdì ìvẹ́ǹtì láwọn mọ́sálásí méjèèjì ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni ó ti yí padà lápèjúwe èyí táwa bá ń bẹ̀ nígbà tá a dé Saudi 1989 lèmi dé Saudi up to 1990s tí wọ́n bá kí ìrun asámúnú àwẹ̀ wọ́n kì í tì wọ́n ṣe kò náà jù wọ́n bá tún di ìrun kìyàmù ya wọ́n tún ṣe kíni wọ́n tún kí wítì rí ni wọ́n sì tún ṣe kùnúùtù ọ̀rọ̀ wọn ni wọ́n ní kọ́ ní táwa kí a bá ní for years kí baba bambazo tó kú rahimahullah ọdún kan náà ni wọ́n kàn ṣe sáwúrà pẹ̀lú àwọn afárí gbá ah, kíní yọ ọ̀dà èyí sọ̀rọ̀ agídí sọ̀rọ̀ fẹ́ẹ́ ní yàtọ̀ eléyọ̀ ọ̀gbà ọ̀wà ń bẹ̀ ń yọ wọ́n kéde mọ́sálásí màdínà pé látàlẹ́ ìlọ o àṣẹ ti dé látọ̀dọ̀ ẹ̀yà tó kìbárì lọ làmà àwọn àgbà fáwọn ti gbó síwájú sẹ́yìn pé ìdí kan lọ́fà tá a fi ń ṣe ìta ṣe tẹ́lẹ̀ yìí náà kí ni bí òun ni pé ní èso gbogbo èèyàn tó bá kí torí wọn ò lò fẹ́ nú o àfọ̀ wọn mọ́ o àmọ́ wọn èso ń fẹ́ nú ẹ bá rí i pé wọ́n ṣe nǹkan kan kéèyàn wádìí pé kí lọ́fà ntí mú wọn ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni pé à ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá kí azámú májì kí azámú tó ti lo hòtẹ́ẹ̀lì wọn and it's true more than sixty percent of àwọn tó wá kí azámú wọn ò ní wá ìyàmù lẹ́yìn if not close to seventy or above seventy percent nígbà wọn o lè ti yí padà nísìnyí so pé then ọ̀nà àwọn èèyàn jìnnà ń gbà wọn kìí ṣe nísìnyí tí gbogbo hòtẹ́ẹ̀lì wa yí haramu kí pé obviously àwọn eléyìí ọ̀padà wá mọ́ <laughs> majority àwọn eléyìí bàbá máa tara lógún wọ́n ti kírun ti alẹ́ ẹjọ́ òun tán wọ́n lọ sùn ọ̀dà ṣùgbọ́n ẹ̀kí ń ti rí ti wọn fún wọn àwọn míì ni wọ́n tún ń wá lóru ẹ̀kí ń ti rí ti wọn lọ́gbọ̀n tán padà wá rò lọ́wájú lẹ́yìn bí kọ́dà bó ṣe èèyàn kan náà lọ́wọ́ alálẹ́ tó tún padà wá à ń sọ wítìrì tiẹ̀ di torí náà òṣìṣẹ́ mi sì ni pé kò sí wítìrì méjì mọ́ so látọdún òdòdó tí wọ́n ń ṣe mi tó ti yé so ìdí tí ó fa eléyìí many reasons ni tí wọ́n sì fi ń ṣe ná it may change yóò tiẹ̀ padà change uh, one òun ni pé wọ́n wo peculiarity masalasi méjèèjì in the sense that ẹ̀yin lẹ́yìn kan ń wo pé àwọn làdáni àwọn làdáni ibẹ̀ ń súpà súpà làdáni ni wọn. is a is it has become family heritage gbogbo àwọn tẹ rí tí wọn ń pèrò yẹn it will be grandfather rẹ inherited by his father kó tó kan ọmọ kó tó kan bọyọ ọmọ ọmọ tiẹ̀ náà when I was a student, two of my lecturers ní Ladani, two university lecturers jẹ́ pé àwọn kìí ṣe Ladani kéékèèké ní Ladani Mẹ́kà àti Madina. Uh, then uh, eh, Dr. Umar uh, eh, Umar uh, I think Umar Kahala àti sọ́nù Muhammad he taught me tafsir Ladani ni wa ní haram tó ní o táwọn á jọ á dọ́kítọ̀ ní pẹ̀ ọ́ lónìí. another one I think Dr. Yusuf ìrántí sọ́ni ìjọba in but he supervised Dr. Election ní masters wọn dàdá ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún arínigbèrà dàdá ni ló supervise mi dàdá ni tí è ṣe dàdá ni wẹ́rẹ́wẹ́rẹ́ ni o now it's difficult ní calculation ti ìjọba to withdraw these privileges láì sí pé àwọn rí i pé kékú ṣe pé ń tọ́ bá àwọn jẹ́ to withdraw it from àwọn eléyìí ẹjọ́ mi ni àátọ́ fà wọ́n that is one consideration tètè báwọn àfáà wí fún wọn pé ọ̀dà àbí bákan but that if we can manage this thing kọ ìgbẹ́nu mọ́sálásí méjèèjì ń gbèké ní ẹtí ń ṣe látàrí ànábì nùsọ̀lọ̀sọ̀lọ̀ reason number two tí è ṣe political reason is we can call it sharia reason òun ni pé ànábì sọ̀lọ̀sọ̀lọ̀ náà sọ fún wa rí lójú ayé rẹ̀ pé òun fẹ́ change nǹkan kan mọ́sálásí kàbà tá à ń sọ̀rọ̀ yìí náà ó rìkwáyà change ó rìkwáyà kíni but ọlọ́run ò lè ṣe ànábì lóhun ò lè ṣe kíni ànábì ọ̀bẹ̀rù ẹnìkan o sábà pé àwọn abẹ́rù ẹ̀yìn àmọ́ ànábì ń sọ fún yàrá wa Aisha pé láwùlà anna qawmaka hudathawu ahadin bil islam bí ẹ bá ipá rẹ islam ṣẹ̀ṣẹ̀ ń jòkó lára wọn náà ní pé lahadamtul kaaba nba wo bi kan ní <laughs> kaaba wàlàjà àjòláhù bàbá yìí nba sọ lẹ̀kùn rẹ̀ yíkíni lẹ̀kùn méjì bá nàbí Ibrahim ti ṣe mú wàlàsàwọ ìtùbàbàhù bẹlẹàrù lẹ̀kùn rẹ̀ tí wọn wá ga téèyàn ṣẹ̀ṣẹ̀ máa gun torí dòní ẹ ṣẹ̀ṣẹ̀ gun ládàá ni kẹ́ẹ̀ tó ní àṣẹ̀ṣì sílẹ̀kùn kaaba kò rí báwọn tẹ́lẹ̀ àwọn kò rẹ́ṣì wọn sọ jù bẹ́ẹ̀ pé àkàbà òǹkàgbà àtẹ̀ntà mọ̀rí àtẹ̀ntà mọ̀rí ìlú adé sì máa wọlé ẹ̀wá ẹ̀rẹ́ sí lẹ̀kùn ẹ̀ tí ó gun àwọn fún ẹ̀ǹtà àbá sì fẹ́ wọlé ọba bẹ̀rẹ̀ àgàtà tí ní òsì àgà kòkó lé dé àgà wá láti láti ìlú rẹ̀ táwọn ṣe but it remains up to today it remained láyé anabi sọlá sọlá anabi náà identify pé kò yẹ kó ṣe ni rí bẹ́ẹ̀ but ó ní ìtọ́kọ̀ fún un láti ṣe torí pé kì í sọ̀rọ̀ àyè lásán nìkẹ́ni òun là ń sọ so these are some of the reasons kò sì tayọ kẹ́ni mọ́sálásí méjèèjì òun náà àmọ́ kí ẹ wá pé gbogbo ẹni kọ́dà ń Saudi lẹ́ẹ̀kan sí tó ń gbé ninety nine point nine nine mọ́sálásí Saudi ìwé ìta ń promote táwọn ti súnà wí làwọn náà ṣe kò sí pé ẹnìkan tó máa bá wọn so there are things like that So pé ní ó ti ó ti ó need the many considerations another thing baba Albani tí baba Albani rahimahullah tí wọ́n fi kú wọ́n ní opinion kan but kò work wípé kí wọ́n wú màkọ́mù Ibrahim kó omi tó wà ẹ̀mọ̀ màkọ́mù Ibrahim ẹ̀gbẹ́ ìgbésẹ̀ ànábì Ibrahim ṣe ti gẹ́tì òun lọ wà níbi pílàsì báyìí ẹni tó bá ti lọ múra àgbọ̀lọ̀ hajj close to kaaba wọ́n ti place ẹ̀ sínú gíláàsì bẹ́ẹ̀ rí táwọn èèyàn máa yọjú wo báyìí ẹlòmíì ò tún fẹ́ máa ṣe dídí à ń bẹ́ àwọn ọlọ́pàá ó lé wọn gbogbo èèyàn náà kí wọ́n rí lé bàbá Albani ní kí wọ́n wù àwọn advice ìjọba Saudi pé kí wọ́n ṣe kí ni kí wọ́n wù kí wọ́n gbé kúrò ní ẹgbẹ́ kàábà tó ń gbé lọ ibi tó jìnnà nínú mọ́sálásí àwọn ní àwọn èsè léyìí àwọn kan ti ń pé kí wọ́n sọ kọ̀ǹtúrò mọ́kà àti màdínà di international pé kì í ṣe Saudi nìkan ní ọgbà kí ló dé ẹ̀yìn nìkan lẹ níyì báwọn bá délé ìwò ní ìgbésí àwọn ẹ̀yẹ báwọn ti fún yín tẹ́lẹ̀ wọ́n tún wú ẹsẹ̀ àdẹ́bí mọ́ ìmú kó gbẹ wà wọ́n tún láwọn ń gbé lọ and ọjọ́rú yìí tá nàbí náà consider now sọlá ọsọlá kẹsẹ pé à ń try láti justify gbogbo ní tí wọn bá ṣe pọ̀ I believe strongly wọn ò ní ṣe nǹkan kan rúbẹ wọn àfi kí wọn ní reason kẹ́yìn ò béèrè reason wọn kó sì má wàá máa fi yín òbí tí ọba sí irú consideration ń bẹ kọ́ má wàá máa fi yín justify èyí tó ń bá ń ṣe ń bì just like bẹ́ẹ̀ nìkan náà ti bẹ́ẹ̀ lómi náà ti máa gbé yín wọn ni a máa sin òkú sí mọ́sálásí wọn sí ànábì sí. and when you look at it it appears like that lóòótọ́ pé mọ́sálásí wọn sí ànábì sí but mọ́sálásí kan sí ànábì sí mọ́sálásí lọ extend the but ọba pé kìí sànábì ní kí lọ́nà wọn láti wù tí wọ́n gbé lọ kí ni bàkíyì but several attempts nínú history kìí ṣe ìjọba àtìsín nìkan ni wọ́n ti ń attempt ẹ̀ làwọn èèyàn ti ń sọ pé àwọn ò pé tẹ́ ẹ bá wu ẹ̀rì sẹ́mà ìgbà wọn làwọn èèyàn wà lè claim to ìgbẹ́yìn kẹ̀kẹ́ ní tẹ́lẹ̀ náà tó yọ wà di international crisis ẹni tí ó pé aṣọ ara rẹ̀ ní báwọn mú káwọn mú lọ bí táwọn ẹni ó pé eh, ẹjọ́ wa sunrun mẹ́ ọdún kan lọ́dọ̀ táwọn náà ṣe it's better fi lẹ̀ ẹ wá wá ti tí ó prevent àwọn èèyàn láti máa ṣe tí ọ̀dà ń bẹ́ láti sọ wáyé bẹ́ẹ̀ bá wọ ọbẹ̀ lónìí kò sí ọgbọ́n tó ọ̀dà ó jáde bí ẹ bá fi wọ mọ́sálásí tó bá fi débi tí sàmì ànábi wa ò lè padà bí ìgbà tó ń tọ̀ wá fún wọ́n ti kọ́ wọ́n ti wọ́n ti structure mọ́sálásí débẹ̀ pé ọ̀ jáde kò sì sí pé ẹlẹ́kùn mọ́ gbà kí nǹkan mọ́ fẹ́ sáré padà ó tún lọ́ọ̀ tún rẹ̀ mú bàbá tún fẹ́ <laughs> so wallahu ta'ala alam so bó ti jẹ́nu. aleykum salaam wa rahmatulah. ẹni tí àwọn gbọ́ ló ti jẹ́ pé tí èèyàn bá kí ọ̀rọ̀ tí òbí yẹn bá pè sí èèyàn lè já láti wẹ̀ kú síbẹ̀ nù. Eh, well eh, èyí tó fà á kì í ṣe pé ọ̀rọ̀ àlọ́ ìtàn kan ní ọ̀fà tí wọ́n fi máa wí bẹ́ẹ̀ wọ́n ti wá gbé kọjá bíi tí ọmọ hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ọ ń pè ní tàn tí ń Jurayj náà nínú àwọn Banu Isra'il òun ni ànábì náà lọ sọ́tàn náà èyí ṣe ń tọ́sẹ̀lẹ̀ lójú ayé tà ànábì àwọn tó ti lọ ni pé ń kírun lọ́wọ́ ní ọ̀run báwọn ti ń kí tiwọn náà ìyá rẹ̀ ń pè kọ̀ wá dáhùn inú wa bí ìyá yìí ìyá yìí fi wá ṣe kí ni kò fi wá ṣẹ́ èpè yá ọlọ́run jẹ́ kí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí o nǹkan ó sì ṣẹlẹ̀ sí lóòótọ́ mo rò pé mo làwọn àlùfáà wa fi ń pé bíyà rẹ bá ń pè ọ ọba wà ní <laughs> orí ọ̀rọ̀ so àmọ́ kò rí bẹ́ẹ̀ ìró eh, òun tí yorùbá dùn kì í àmàbọ́ràn èèyàn níbi náfìlà ni èyí tó súnmọ́ ni pé náfìlà ni tọ́lọ́mù nìkan ní kì í àwọn ìpè ọ̀ràn èèyàn ni yóò ní jàmbá tí kí wọ́n jọ máa kì í bọ́bá ìpè èèyàn náà ń kí náfìlà lọ́wọ́ bí ààrẹ òpè ọ̀gán ò lè ṣe kí ni ò lè já náfìlà rẹ tán bẹ̀rẹ̀ tó ti yé èyí òun àmọ́ ẹ̀yìn àwa mọ́sálásí àbá ń kírun ọ̀ràn yàn lọ́wọ́ tí èyí ṣe pé n tí yóò fọ́pa àrùn bá yá àbí mo ti sọ fún yín bí rí pé ọ̀rọ̀ ìyá nìkan kọ́ bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ tí wà á fọ́jú tó fẹ́ kó sínú gọ́tà àbí kànga kí ni ó ṣe kànga sọ èyí òun ni ṣẹ̀ríà tí ọba níbi tó jẹ́ dọ̀rúra ara rẹ̀ náà ni bí yáàyàn bá ń pé yàn àbí bàbá yàn tí wọ́n níbi yàn tó yẹ sẹpẹ tí wọn ní ìdìyàn fún yìí ó lè jù kéèyàn tó kó tó gbóhùn kírun tán kọjá òun náà kódà bí ó sì jẹ ìyá àyàn bí ó jẹ bàbá àyàn náà èèyàn rí ọmọ èké kan tí ń rìn bàtà bàtà bàtà iná ni wọn sì dá tí ń jó yọ alóhùn kírun lọ́wọ́ àbí afọ́jú ń bọ̀ wá ń jẹ tó wọn mọ oṣù mọ̀ké gọ́tà ní àbí kànga ní òkò sí ọjà wọn o torí pé ìrun rẹ ṣe é mú padà tí ó sì dín kankan kù àbúrú tí ó sì ṣẹlẹ̀ yìí wọ́n bá ti ṣẹlẹ̀ kò lè ṣe pé níta gbá wọn ní kámọ́ gbogbo ti bẹ́ẹ̀ ọ̀la ọ̀ sara sẹ́yìn lọ́kàn. tí ọkọ àti ìyàwó tí ó bá jọ wà ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ sí ọkọ bí a rẹ̀ yẹ bí àsìkò ni ìyàwó lè ṣe sùúrù dà tí ó sọ pé àwọ̀ wọ́n lómi àbọ̀ tó bá ṣẹlẹ̀ sí ìyàwó ìyàwó ni ọkọ lè ṣe sùúrù dà tó sọ fún wọn wà. ìgbà tágbára wọn bá gbé dà lójú ìgbà tágbára wọn bá ṣe kí ni wọn bá gbé dà la yukallifu Allahu nafsan illa wus'aha kọ́dà bí wọn ò fẹ́ kọ́ra wọn tí wọ́n náà wọ́n máa bó ṣe pé ìyàwó náà ni wọ́n máa rọ́jú ń gbé pọkọ òun náà ni kò sí nǹkan tó kọ wọn bá sì ní ah, ẹ̀mí tèmi ò sí kíni kò gbé e mọ́ kò sí nǹkan kan tí ọkọ fún wọn náà gbogbo ògbà tẹmí wọn bá sí kíni wọn lè gbé e dání. sáwọn àlejò àwọn ọ̀tá yìí. sàlámù kú èèyàn wá lọ kí wọ́n èèyàn wá bá wọn ṣe àdúrà láìsí pé ti di sẹ́rímọ́nì wà yẹn tó wá ṣẹlẹ̀ pé èèyàn wá kó bí ara sí wọn with intention pé dídá náà ń ṣe láwọn ṣe ló dà wọn. ṣé bí díà wọn ṣe. gbígbó ìka gbígbó ìpìlẹ̀ náà lọ. náà ẹ ti ní kèé ṣe àdúrà díà àbí kìí sẹrimóní ọmọ yẹn. ẹlẹgbẹ kìí sàgbà abilé àbí kí ni tó máa gbé kìí sẹrimóní. àdúrà wo. kìí ṣe títí sẹrimóní àwọn àgbẹ̀rẹ̀ tẹ̀sí. sẹrimóní àwọn èèbó nù. ṣé ẹ̀rí gbàdúrà abilé àwọn ń ṣe àbí kìí sàgbà abilé. àwọn ẹgbẹ́ àdúrà abilé àwọn ń ṣe so bẹ́ẹ̀ bá ti rí i pé tí wọ́n ń ṣe yé ṣàdúrà bídíà àbí ẹ rí i pé bidia ni ẹ ń kọ kí ni ọ̀hán ní ìyà sí wọn sí wọ́n bá ti rí i pé bídíà wọn ń ṣe kí ni òwúlẹ̀ ìyà sí wọn sí so èèyàn ní kéèyàn kọ́kọ́ wádìí àwọn àlùfáà ní àlùfókùnmọ́ àdàṣe yìí farahàn àtẹ̀sọ̀wò yìí kéèyàn tó dájọ́ lórí nǹkan gbọ́dọ̀ mọ nǹkan náà kí ni ìdájọ́ ṣẹ̀rí a ìwà àdúrà tó ń ṣe ìyádùá gbẹdẹ níbí ìyádùá sunna níbí ó ti yé bàbá ti jẹ́ pàdùn àgbẹdẹ àní kéèyàn má dá sí wọn èèyàn gbọ́dọ̀ dá sí wọn èèyàn gbọ́dọ̀ kún wọn bí ìbá sì ṣàdúrà àgbẹdẹ kéèyàn ó kún wọn ó ti yé tó èyí wọn ni ó ṣe pàtàkì ká máa kí la fẹ́ kọ́ al-amru bil ma'rufi téèyàn bá ma màrúfù aliamuru bí tí ọba ma múnkàrò aliunkiru ìyẹn ní pẹ́lú wa ní ká kọ pépè síbi ìsìn tó dà ká sì kọ́ tí ọ̀dà èèyàn wá mọ̀ bóyá lè dà bí ọ̀dà ṣé yóò pépè sí àbí kọ́ mọ̀ pé bóyá lè dà bí ọ̀dà ìjọ lẹ́tọ̀ọ́ kọ́kọ́ kò lẹ́tọ̀ọ́ al'amuru bil ma'rufi àkọ́kọ́ rẹ̀ ní pé kọ́ mọ̀ pé lè kọ́ mọ̀ pé múnkàrù lélẹ̀ ìfà tòkòtò yóò bá sì yéèyàn torí ẹ̀ náà lulúwa fi ní fásitì àlàbíkiri nǹkan tó ń láta àdàmú lẹ́yìn ọba mọ̀ ẹ má wípé mòrò mòrò ẹbí àwọn tí ọmọ tí wọ́n lè ṣàlàyé fún yín ká bídíà lélẹ̀ wọ́n bá dé ní bídíà ní kò ti rí nǹkan gbẹ́sẹ̀ lẹ́nu fàtúnkìrù ha ọkọ̀ fún wọn tí wọn ní ó ní ìjọ ìwọ̀n ẹ bá sì ní súnà ní òtúrí nǹkan gbẹ́sẹ̀ nínú kọ́dà kí wọn náà darapọ̀ mọ́ àwọn tí wọ́n ti ọlọ́wà rẹ̀ náà. Àṣìmá ní àwùjọ tó ṣe pé lẹ́yìn ìgbà tí ẹ̀rọ èèyàn bàbá tó bímọ márùn so àwọn kan tí tó lọ yẹ ọkọ̀ àwọn kan tí tó lọ so wá ní dáa ẹ̀yin tẹ̀sí tó lẹ́nu mọ́ lẹ́yìn bóyá tí a yà kúrò ní ìgbẹ̀yìn tó náà bá fẹ́ lọ fọ́ àṣẹ wa kó gbogbo yín papọ̀ àṣẹ wa ṣe wàlúmọ̀ kò má ṣe àdùn gbogbo nǹkan láti máa fi mọ̀ fún àwọn sókè àti Islam ti kò sí ìyẹn ǹjẹ́ a lè ṣe papọ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ a sì lè kò sí omi ǹjẹ́ ẹlẹ́kẹ̀kẹ́ lábẹ́ ilé náà gbé ǹjẹ́ ọkọ tó ń wò pé à bàbá ìyàwó ní ìdádúró tí kò tí sùn kò tí sí agbára wọn sì wò pé à tí wọ́n bá ti lè gbé àwọn ọ̀rẹ́ àwọn èèyàn tó yábí wọ́n ti lè gbára fún káńsì kì í ṣe wàlímà jẹ́ ìdínà ọ̀tọ̀ àbí kó kú dúró lé celebration fún confection. òun lọkọ ọ̀kan náà àwọn ìyàwó yà bí. wọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n á ní ọ̀dà jẹ́ àdúgbò tí sàgbára àbí. wọ́n ní ọ̀lágbára àbí ta ní ọ̀nà ọ̀la. ìyàwó àwọn sọ pé àwọn tí ní agbára ń bẹ̀rẹ̀ mo ní agbára ti ṣètò one bọ́n fẹ́ ṣe tòun kò sí tó burú ní abá ti gbà <laughs> yíwọ̀n ìṣèbéèrè ṣẹ̀ríà àbá bàbá ti ní ẹ̀yọ̀ǹda ìyàwó tèmi kémi ó ṣe gbàgbára mi ti mọ nísìn ìjíkè náà sótìyé àmọ́ bí ogun wọn bá wá ètò jẹ́bẹ̀rẹ̀ ṣẹ̀ríà níta kọ́kọ́ yẹn pé bẹ́yìn ọba lágbára wòlímọ̀ bọ́bá padà lágbára ló lè ṣe sótìyé. So torí gbóńtẹ́ ń wíwọn níṣẹ́ ọjọ́ pé wọn lágbára àbí wọn ò ráyè rẹ̀ wọn á wò pé hmm, èyí tẹ́sí máa ṣe lọ́rùn ẹ̀já ṣe àpèrò lẹ́yìn tó sì dáa táwa gan promote nù pé ẹ má sọ àpèrò dìgbà tẹ́ ẹ bá tó lówó ẹsẹ̀ àpèrò nítorí gbogbo àfa súnà wínú torí pé àpèrò ni ọ sọ yín di ẹlẹ́tọ̀ọ́ ara yín ẹ̀rọ gbé èyí tó kù àlàáda tìyín ni ńgbẹ bá ráyè rẹ eléyìí tẹ wí nísìnyí kì í ṣe gbogbo ìlú náà ni máa ṣe ìlú tí wàá lọ níbi àwa máa ṣe bọ̀tà àwọn ọ̀fà nítòsí wa ń bẹ̀ òkun èṣe náà bá ti lọ ilé ọkọ lọ́fà ọ̀tọ̀ kò tún padà wálé mọ́ pé wà mọ̀ ẹ̀sẹ̀ kọ̀ọ̀fà mọ̀ rẹ̀ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn pé àwọn ìdánwò táwọn dọba dọba ti lè lọ pé alẹ́ wọn ṣe é ní òru wọn ṣe é ní ọ̀sán wọn èèyàn méjì ní èèyàn mẹ sọtì wà ń lé ọkọ rẹ náà dọba máa kó ma lókun pé àlàádà ni tó ti yé so gbogbo àlàádà tí ọba sì fi takò nǹkan kan nù ẹ̀sìn ẹ̀hẹ́ ọ̀yá yìí náà ìjókòó ẹ lọ́jọ́ tó ní gbogbo àlàádà tí ọba ti takò nǹkan kan nù ẹ̀sìn àyè rẹ̀ wà wọn làwọn alifáàfi ní kọ́ ìdá ṣẹ̀ríà ni pé àlàádátú muhakkama àlàádátú muhakkama àlàádá àwọn èèyàn á máa lò fi dájọ́ fún wa àmọ́ pẹ̀lú májẹ̀mú inú májẹ̀mú rẹ̀ ni pé allá tukhalifa nassan wàlá hukman shar'iyya àlàádá ọ̀gbọ̀dọ̀ tako nasu àbídájọ́ ṣẹ̀ríà kan ọba ti tako àdáadá ni ó jókòó àtẹ̀yìn tí ti tako ẹ̀rọ eléyìí kọ̀ hàn pé ó tako nǹkan Eh, torí àlàásìlù ni pé bẹ́ẹ̀ ọba lówó wàlímọ̀ tí ó sì ṣe àdúlù ìyàwó rẹ̀ dẹ̀dọ́gba àbí ọ̀dẹ̀dọ́gba <laughs> tó ọba sì lówó wàlímọ̀ tó káwọn yẹn lẹ́nu jọ náà khairun ala khair tó tí wọ́n bá ṣe báwọn kọ́dọ̀ dáa ju tí wọ́n wá gbá ẹ̀ máa lọ náà tàbí lówó gbàwọn ẹ̀ tó padà wá ká tó ṣe àdúlù torí ìdí ń ṣẹlẹ̀ ń jọ̀hún wọ́n dá kílù àti gbogbo ẹ̀ ló dìgbà tí wọ́n bá tó lówó ìmọ̀ lọ ilé ọkọ pé wá gbàlánsì yìí àárín àwọn tó gbẹ̀sìn lọ lọ́wọ́ kò sí láàrin àwọn tí ò gbọ́ ẹ̀sìn yìí so Allahu alam aládà tó dáa ni o ká má pátápátá síbẹ̀ ni. Okay. Now. Aleykum salaam wa rahmatullah. Ìbéèrè mi ni pé obìnrin tó jẹ́ ìrìnàjò ọlọ́run ní ọ̀nà ìgbàlódé àmọ́ mọ́sùn tí àti tí wọ́n ti ń kírun kò bí irú méjì náà ló fi mẹ́ta. Wọ́n ti wá wáyé wà lórí díẹ̀ ní láti mọ kírun nínú mm. ìlú.

دماء الله مساجد الله وصلاتهن في بيوتهن خير لهن من صلاتهن في المسجد anabi jibu inu awọ gbọ́dọ̀ gba ṣọkọọtì ní sọlọ sọlọ kò sí ṣọkọọtì ní anabi ní ẹ má kọ obìnrin mùsùlùmí pé kọ́mọ wà bò kọ́mọ wà bò àmì ẹjọ́ mọ̀ pé má dààmú ara rẹ o ìrun rẹ ní ilé ọkọ rẹ ó ní ládàá ju ìrun rẹ mọ́sálásí lọ torí náà kò ní kọ̀ fún àfáà náà gbọ́dọ̀ pé àgbọ́dọ̀ rí yín àyín mọ́mọ́ kọ̀ bá mu bẹ́ẹ̀ èyí àmọ́ alájà tó gbà àmọ́ sẹ́mi pé ń tẹ̀ ń ṣe yìí ẹ̀ bá nábì ti wí kọ́ wọn o sọlọ sọlọ kí ni anabi wí anabi ọkùnrin ní ma gba aláda pọ̀ torí understanding tiwọn ni pé ládàá jàmọ́. <laughs>

àmọ́ kíkọ́ ànábì sọ kàtígóríkálẹ̀ láà ẹgbẹ̀rún kọ̀ fún wọn ẹnu èyí tí a kà fi kún ni pé nínú ìtumọ̀ hadithi yìí anabi sọ̀rọ̀ sọ́là ń jó yé wa pé tálà hmm? Allah ẹ̀rù tani ẹ̀rù kíni torí bíkọ́nù tí a fi mọ̀ yàtọ̀ láàrin kéwò gèrè àti kéwò àwọn onímọ̀ àwọn tu débi pé ajẹ́kọ́bìnrin tá a ní kọ̀ fún ọgbọ́dọ̀ rí bí kíni bí ẹrú ọlọ́run ẹrú ọlọ́run lànàbí ni a máa kọ̀ pẹ̀pẹ́ rú èṣù ọtí yé obìnrin tó lo lọ́fíńdà tí ń já fi kán wá mọ́sálásí àbọ̀bìnrin tí ó ró aṣọ tí àbọ̀wọ̀ jíǹsì ẹ̀ ṣé èyí ń múra múra ẹrú ọlọ́run àdìsí látàmú àwọ̀ báyìí ń wí o anabi ògbé látàm nà ó nìsa ẹ máa ń kọ̀ fáwọn obìnrin òní látàm nà ó ìmá àlọ́hí masajidallah ẹ máa kọ̀ fáwọn ẹrú ọlọ́run lóbìnrin o ìyẹn ni pé obìnrin tí a ní kọ̀ fún ọgbọ́dọ̀ múra múra kínni àmọ́ ìdí òmúra mú ẹrú lọ́n kọ́dọ̀ ojú ọ̀nà ní ká sọ ń gbé ìyá ẹ padà ẹ lè wọ mọ́sálásí kí ló dé a bẹ́ẹ̀ yìnyín ti múra kọ́ ni àwa mọ́sálásí ẹ̀yẹn lè kọ́ fún mi àbí ìfì náà ló sì bá mú bẹ́ẹ̀ ọlọ́ àwọn ará náà. bíi méjì náà ló kú àbí wọ́n ti mú nọ́mbà kalẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mú tàfà yìí sí dé ọjọ́ ti lọ after six. aleykum salaam ẹlọ kọ́ṣọ̀ mi dá lórí pé ìmọ̀ fi ọlọ́run á bí i sallallahu alaihi wasallam. ìbéèrè kan náà ni lórí kọba àkárí kéèyàn ọmọ afọlá nẹbi tọrọ àmàgbẹrù béèrè ń tún kú torí ti pẹ́ táwọn àlùfáà ti ń ṣàlàyé rẹ̀ nílùú yìí nílùú bòmíì náà wípé anabi lọ́lá sallallahu alaihi wasallam lọ́lá tí ẹ̀dá ọlọ́run kan ní àmọ́ ǹjẹ́ anabi yọ̀ǹda ká máa fọ́ láàrún yìí tọrọ la no kì í ṣe pé àwọn àpéǹgbò ti lọ́lá wọn àlèfi tọrọ àtún bí ni pé sáà lè fi ọlọ́run tọrọ ọlọ́run tá a fẹ́ fi tọrọ kò yọ̀ǹda anabi tá a fẹ́ fi ọlá tọrọ òun náà yọ̀ǹda àwọn tó wá gbé pẹ̀lú rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ kò sẹ́nìkan jọ kan tó jí lọ́wọ́ pé ọlọ́run mọ́sá wọlá ànábì ó ṣe nǹkan báyìí fún mi so pẹ̀lú ìdí mẹ́tẹ̀ẹ̀ta àwọn téèyàn bá tẹ̀lé fẹ́ ọ̀nà ló kù à ń fọlá ànábì tọrọ àṣà tí ò dáa ni kò sí rárá tẹ́lẹ̀ ó dé bá mùsùlùmí ni ntí ń sìn jẹ́ bídíà òjú báwọn náà lọ tẹ̀ bá wo gbogbo bí mo ti kà á ẹ̀yìn rí inú àyà Kùránì ìgbé ẹ̀fọ́ lànàbì tọrọ ẹ̀ ní irunú àdífì kan pé ẹ ṣe kí ni ẹ̀fọ́ la ẹ̀rẹ́ yìí náà máa wí tàwa sàlú bì jáì fàyínà jáì ẹ̀ńdàlọ́ọ̀yì àbí Ibnu Taymiyyah ni kọ́dà kò sí nínú tíra kan tó lálàáfíà wàlá bí isnadin da'if sẹ́wọ̀n ni kò tiẹ̀ ní pé àrùn àgbélẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán àwọn kankan fún bẹ́ẹ̀ sẹ́nu ànábì báwọn tá ànábì ní man kadhaba alayya muta'ammidan falyatabawa maq'adahu èyí wọ̀nyí sàdéfì ọ̀pẹ́ tí wọ́n wí náà nù tawassalu ìjà yìí àwọn àlùfáà tó mọ̀ ti fún tẹ̀dọ̀ àdéfì wọn ní ẹ̀ẹ́dẹ́ bá nù tíra àdéfì kan gbèlè pàtì wá ṣe dìrásà sánẹ́dù rẹ̀ pé ẹ ọ sọ híhu <laughs> ọdọ híhu kọjá ní kò ní sanadu tó ti torí náà tí ò sínú alukurani tí ò sínú sunna kò tún wá sí nínú kíni nínú ìlànà àwọn sálàbù àwọn tó bá ànábì pé àwọn tó tún kéwú lọ́dọ̀ tiwọn náà kí àmẹ́yẹ ò tún máa tí wọ́n fẹ́ yí lọ rí wọn mẹ́yẹ ànábì àmẹ́yẹ ànábì ò sọ̀rọ̀ sọ̀rọ̀ a sì tún wí ànábì lọ́lá tẹ́nìkan ò ní nínú gbogbo ọmọ ànábì àdámà ẹ̀ àmọ́ ànábì ò pé afọlá àwọn tọrọ ọlọ́run náà ò wí àwọn tó sì fẹ́ràn rẹ̀ gà wá lọ wọn fi wọn fọlá rẹ̀ tọrọ ara ẹ̀rí táwọn àlùfáà máa lò tí ó jẹ́ kó clear sí wa ìtọ́lọ́mbá Eh, láyé Umar ibn al-Khattab radiyallahu anhu Umar ló dìde ńjọ́ kan ló ní eh, a máa tọrọ àdúrà ara ara bí wọ́n ti sì gbọ́nù tí wọ́n rò pé a lè máa pọ́ láànábì inna kunna natawassalu ilayka bi rasulika inna kunna natawassalu ilayka a máa lu ànábì rẹ bí tọrọ o nígbà tá nẹ́bí wà láyé tàwa sùlù hmm? ngbègbè lárúbáwá ní sọ ẹ wá wo parí ọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ọ̀tọ̀ ni tí ó mọ̀ wúrí ọ̀tọ̀ ni tí àwa ń gbọ́ yìí ń bẹ̀ kì í ṣe pàǹpọ̀ láàánẹ́bí tọrọ mo mọ̀ wá ní amal an nísìnyí kò sá ànẹ́bí mà ànẹ́bí ti kú ń gbà fa inna natawassalu bi ammi rasulika <laughs> torí náà ta la fẹ́ fi ṣe ta sùlù tá a fi tọrọ ní sọ́ba ẹ̀kọ́ lálà la wí àǹfọ̀lá nẹ́bi tọ́ igbá àwọn tí ń tu ìtumọ̀rù ń wí kàn wọ́n o àmọ́ táwọn ó tu fún ne ni pé umaru gan ni tẹ́lẹ̀ o àmọ́ fi ọ̀la nẹ́bi tọrọ nígbà tí o sì wá sí anẹ́bi mọ́ níṣẹ́ o àwọn àfọ̀lá àbúrò bàbá anẹ́bi tọrọ ẹ wà ní kí common sense ọ dá sí <laughs> inú ọlá àbáàsì àtìgbà tá nẹ́bí ń bẹ láyé àtìgbà tí ò sí àtọ́lá àtànẹ́bí èwo ló jura lọ ẹ ẹ dáhùn tọ́yì ṣé èyí wọn wá yé mọ́rùn ni ni ó fi wá pa ọlá àti ànẹ́bí tì náà wá pé ọlá àti àbáàsì ló kù àtìgbà tá nẹ́bí ń bẹ láyé àtìgbà tí ò sí láyé mọ́sọ̀lọ́sọ̀lọ́ kò sí èméjì pé ọlá àbáàsì ò tó ti kíni ọ̀tọ̀ tà ní ibẹ̀ ń làwọn àlùfáà súnà táwọn gbàgbọ́ yẹn tí wọ́n rò ní ìfi yàtọ̀ kéwù fi yàtọ̀ fún kéwù nù lọ́nà àti wà ní ah, àdìsí gan ló jẹ́ àmọ̀ pé tí wọ́n rò wí ni pé nàtàwọ́ sálùbí dùn áyí rọ́ṣùlìkà nígbà nẹ́bí ń bẹ láyé àlọ́ bá a pé wà nẹ́bí sàdúrà fún wa o ìlú lé o ó ti yé èyí ò ní ọ̀pọ̀ síbù mọ́ lónìí kọ ara ẹ̀rí kejì ẹ̀rí kejì ń bẹ àdìsí ni pé kí ni ó le ẹbí ẹ̀yin tẹ́ ń fọ́ lánàbí tọrọ ẹ̀yin náà rí ànábì mọ́ yìí ẹbí kò sí ànábì mọ́ àbí tọ̀ kí ni òjò umaru náà ó wulẹ̀ <laughs> ó náà wí jọ pé ọlọ́mọba lánàbí tọrọ kèjì ẹ̀ tí ì ṣẹ̀ṣẹ̀ kú ńgbà wọn ni ètò ọdún mélòó kan sẹ́mi pé ọláhùn sì fresh <laughs> wà á gbé báwọn ti ń gbọ́ yìí pẹ̀lú wọn tí ọ̀wá ń bọ́lá rẹ̀ tọrọ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún torí common sense ńgbà míì téèyàn bá bẹ lọ́run tí ṣètọ́ ní ètò sílá káyàn yóò jẹ́ yẹn gbàgbọ́ yé sunna àdìsí ẹ̀yọ kan ìgbà làwọn àfáà lò against wọn àwọn làwọn sì wọ́wọ́ ọmọbìnrin náà ní nàtàwá sálù ayọ́mọ̀rù gan ní nàtàwá sálù bí rasulika ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀rù ń wí pẹ̀lú analysis yìí one nínú ọlá nẹ́bí àti ti àbáàsì àti ìgbà tá nẹ́bí àti ìgbà tí ò sí kábíyẹ̀yìn náà ọlá wo lójú àwọn náà ó pe ọlá àtàlẹ́bì nìtọ́ yìí ó mọ̀rọ̀ wá pa ọlá yìí tí ọgá jù tó máa wá lo ọlá tí ò tó kò make sense ẹ̀ẹ̀kejì ni pé èyí ṣe tí mọ̀rù lẹ́ ń pe àbáṣe bẹ́yìn náà nísìnyí lẹ́yìn ẹgbẹ̀rún ọdún lẹ́ẹ̀fi ọlá rẹ̀ tọrọ kì í pẹ́ ń gbà àwọn mọ̀rù náà bá kàn sọ pé ọlọ́dàkùn wọlá ànẹ́bí kèsì ìpẹ́ tó kù. sallallahu alaihi ó fi hàn pé Umaru ti ń wí tó clear òun ni pé kí ló possible ńgbà tá is now impossible òun ni dùn á àmọ́ lọ bá nẹ́bi pé wà nẹ́bi ṣàdúrà fún wa o torí pé ń bẹ láàrin wa èyí ò ní ọ̀pọ́síbù máa ń jọ tí Umaru sọ̀rọ̀ lọ́wọ́ àwò pé màjọ sa anẹ́bi mọ́ ẹ̀jẹ̀ anẹ́bi lélẹ̀ pé wá ó wa. torí ń bẹ́ ń bi tẹ̀tíma hadith wọn ò ní kéde bẹ́ẹ̀ ni nítorí parí hadith hasaru ni pé umar wa sọ wa kọjú sí abbas pé ya abbas kum wadọ̀ umar wí bẹ́ẹ̀ kum wadọ̀ abbas dákun ṣàdúrà fún wa lọ́tàn <laughs> ìtí ń wí látàárọ̀ náà nù nàtàwásálù ekúndà nàtàwásálù ayé lè lọ́ ha tó torí náà mo ti jẹ́nu kọ̀ bá a mú bẹ́ẹ̀ o kọ̀ bá a mú àmọ́ nǹkan wí èyí wọn pa ànábì òsèkínní. ọ̀tọ̀lá sallallahu alaihi wasallam náà náà final one in vitro fertilization vis-à-vis contraceptives. ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì wọn contraceptives ni tí òun ní mú yàn lóyún in vitro ni tí ó mú lóyún. ẹ̀sìn wa da méjèèjì bọ̀. ní ìwo lẹ fẹ́ béèrè méjèèjì èsì nǹkan kan náà sí àbí ọ̀kan ò ní mú yàn lóyún ọ̀kan ó sì mú yàn lóyún sọ́jọ́ra wọn <laughs> ẹ̀mú kan bẹ́ẹ̀ ìwo lẹ fẹ́ béèrè ẹ̀fẹ́ fọgbọ́n béèrè béèrè <laughs> ẹ̀bẹ̀rẹ̀ kan lónìí ìjọ tọ́ra àti kọ̀fẹ́ nìkan lẹ́ẹ̀kan ẹ̀ẹ́n eh, tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni ara tí wọ́n ń pè ní assisted reproduction ìyẹn ni pé ọ̀nà tí ọmọ ànábì adama rò pé a lè ràn yàn lọ́wọ́ tí ó bá lóyún naturally àwa ká soyún fún o ọlọ́run náà ni àmọ́ assisted á sì kíni á ràn lọ́wọ́ oríṣiríṣi ọ̀nà wọn wá ń gbà ṣe ọ̀kan làbá àdàkọ̀ yìí ọ̀nà ń pè ní IVF fọ́nà pé òun lọ common jù ní Nàìjíríà ń but there are many there are so many ways tí wọ́n fi máa ṣe ní kúkúrú ìtumọ̀ rẹ̀ ni pé bóyá obìnrin yìí bóyá nǹkan kan ní bọyún jẹ́nu rẹ̀ kó tó dé lẹ́bù tí ó bá jẹun àwọn ó gbé kónú rẹ̀ á gbé sí bí ìgò àbí gbèkan òmíì ń bẹ tó ṣe pé ní obìnrin yìí Bóyá nǹkan ọkọ rẹ̀ tó bá ti dára rẹ̀ náà ní ní ń bàjẹ́ wọn ní bí wọn ṣe ń ṣe tó ń pè ní artificial insemination àwọn ni wọn wà mọ bí wọn ó ṣe bí gbàdé yẹn tú kó tó fi ṣèlérí abẹ́rẹ́ tú nǹkan sí ní kúkúrú gbogbo rẹ̀ ń túmọ̀ pé àfẹ́ràn wọn lọ́wọ́ kí wọn lè lóyún àwọn ò ní gbogbo ohun tí wọn ó lò ntọ́lọ́run sí náà ni kí ni wọn lò àtọ̀ ọkọ àti ẹyin ìyàwó ẹnu pé méjèèjì ó yẹ kí wọ́n kọlura wọn kí wọ́n sì di ti wọn wàá di fúnra wọn ọlọ́run wa kọ́ ọmọ èèyàn lọ́gbọ́n pé ní à ẹ̀yin lè ẹ lè fasilitéètì kí wọ́n fi lọ kí eléyìí ó dé bí ó yẹ kó dé àbí kí eléyìí ọmọ pọ̀ ju etí so àwọn àlùfáà ni ń bẹ ní ojú ọ̀nà pé ní ẹ wóògùn sí gbogbo àwọn tí ń ṣe yín àmọ́ ẹ wà lọ́nà halal wọn ka ilé yìí náà kan nù bó ti lọ síbítù pé èèyàn ò rí gbẹ́yà ó sì fẹ́ yàgbẹ́ àbí kò rí tọ́tọ̀ ó sì fẹ́ kò róyún ní ó sì fẹ́ ní oyún ojú táwọn àfáà wò ó kọ́dà rí wọn lórí ẹ̀ wọ́n á máa mú ayé al-Qur'an al-Karim nínú ta Ànábì Zakariya. No wọ́n ní ibi tó lù ọba ti ní ìyàwó anabi zakariya àti rahmanukallah ọjọ wakana ti múra àtúwò àkìrọ ọjà gan kò bímọ nínú àyà kan olúwa wa ní fa asilahana lahu ahlahu asilahana lahu àwọn afáàní tó mọ rẹ ni pé a ìyàwó rẹ of infertility. àmú àrùn tí ti ń ṣe kínní àwọn tí òjò bímọ olúwa ni àwa wòsàn aslahna lahu fàlà ọ̀nà àwọn alfáàfi ní inú tí èèyàn lè wòsàn náà ní kínní infertility tọba rìn lọ́nà kínní ọ̀nà halali ọ̀nà wa lọ́nà ní sọ́márì rẹ̀ òun ni pé gbogbo tí wọ́n bá lò sí ń ní third party. kò sí kíni ọ̀rọ̀ tó pọ̀ níbọ̀ sọ́márì rẹ̀ nù inú tí ó wà fundamental àti IVF ní àti AI ní àti AIA tí gbogbo ọ̀nà tó ń gbà ṣe assisted reproduction kò gbọdọ̀ sí kíni third party participation in any form ìtumọ̀ third party ni pé ọ gbọdọ̀ mọ láàrin ọkọ àti kì í ṣe pé third party dókítà là ń gbé kọ́ máa dá sí o dókítà náà ni ó ṣe o àmọ́ gbogbo ohun tí wọ́n ó lò kò gbọ́dọ̀ wà ń bò mí kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ wà ń bò mí lápèjúwe a gbọ́dọ̀ sọ pé ní àfa yìí kọ́ra bí ẹ bá ń súnmọ́yàwó yín fọ́gọ́rùn ọdún ẹ lè bímọ torí pé àtọ̀ yín ò ọlẹ̀ àbí kò yẹ iye spermatosia tó yẹ kó wà ń bẹ́ẹ̀ kò sí kínní kò tó káwá pé tó kù ni pé àwọn kan bẹ tí wọ́n lè bùn yín àbí wọ́n sì tà fún yín ńbẹ wọ́n ní báńkì wọ́n ń pè ní spam bank táwọn èèyàn lọ dá àjọ síbẹ̀ àwọn ọmọ kan ní unilag bàbá rówó iléèwé san wọ́n lọ sí inú náà ẹ ọgbẹ́ ìjẹ́ ìgbìmọ̀ lọ́jọ́ ayé rẹ̀ ó ti ta ten ten thousand naira ibi tí tí àìsófin àìmọ̀ntànṣe ọmọ nítorí pé ń wá ten thousand ń wá kínní ọlọ lónìí ń gbà lára ẹ <laughs> ọlọ lọlá ń gbà lára ẹ gbàgbọ́ ijó wúlò lára ẹ náà ní tọ̀ àwọn báńkì kí báńkì ọlọ́run níjà ọba wa náà àmọ́ ń bẹ o tó ẹgbẹ́ ní wọ́n kàn sọ fún yẹn ni pé padà wá ń jọba yìí wọ́n sì mú un dèdè àtọ̀ tí wọ́n ní ìdínbẹ́ nígbè pé àtọ̀ ni pírọ́blẹ́mù àwọn tọkọtìyàwó yìí omi ń bẹ wọ́n ní bẹ́ẹ̀bọ̀ owó obìnrin yìí ni ọ̀dà nǹkan ń pè lẹ́yìn inú ètò ọlọ́run ẹ̀yìn ń bẹ lára obìnrin àtọ̀ ń bẹ lára ọkùnrin bí a ọkọ yín ò ní pírọ́blẹ́mù àmẹ́yìn ni ẹ̀yìn yín ò àwọn kan ọmọbìnrin kan náà ń bẹ tí ń lọ fẹ̀yìn kalẹ̀ tí wọ́n ń gbowó wọ́n ń pè ní egg donation tó ẹlòmíì ń gbé filẹ̀ lọ́fẹ̀ẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń tà ní sotiye gbogbo eléyìí haramu alọ mú ẹyin ẹlẹyin alọ mú àtọ alátọ haramu àmẹyìí tó bá mọ bí mo ti wí ń pilẹ ẹyìn pé a ẹ àwọ kan ṣe bí méjèèjì ó ṣe ẹ kọlura wọn tí wọn ò lè dá ṣe fúnra wọn àtọkọ rẹ̀ òun náà la lò pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀yin ìyàwó rẹ̀ àwọn àlùfáà lágbàáyé ní ìwọ̀n ṣe kankan pé inú ọ̀nà aslahna lahu zawja aw zawja ò ní ayé kan náà aslahna lahu zawja akí ọ ìyàwó rẹ̀ ọlọ́nà akí ọ ni gbogbo àwọn tí yóò rí bẹ́ẹ̀ ọlọ́nkọ́mọ́sá dá lóhùn tòun náà bí ó ti jẹ́ gbogbo àwọn kéésìsì wọn ràn ń pọ̀ mo ti rẹ́ni ó ti pè mí rí àwọn ọmọ kéékèèké méjì fẹ́ra wọn àwọn òbí wọn wá gba kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀ tí ìgbẹ́yìn ọ̀yà lọ síwítù ọ̀yà lọ gbé rẹ̀ wọn wá rí i pé spam ọkùnrin ni ò tó bàbá ọkọ bá ní wọn wá gbà tó kánrin ràn wọn kánrin wọn sì gbà á lóòótọ́ ó ti ṣẹlẹ̀ wọn tó dáwọ́ gbọ́ so wọ́n lo àtọ̀ bàbá ọkọ wọ́n fi fún ìyàwó ọmọ wọ́n wá bímọ wọ́n ní ṣé ọmọ ọmọ lè yíwọn àbábúrò ọkọ gbọ́nràn ọ̀rọ̀ bá ń ṣẹ̀rí ọgbà o yín sì ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lè jí mo wíye o ọ̀kan ṣẹlẹ̀ ní South Africa ó ti tọ́ ọmọ méjì bẹ́ẹ̀ tó yẹ pé ní obìnrin yóò ní pírọ́blẹ́mù tiẹ̀ àti ẹ̀gì àti gbogbo ẹ̀ lọ́dà àmọ́ kò lè kárí oyún yìí tó tán ní bá ti ń lo oṣù kẹrin oṣù karùn-ún yóò wálé èsì pé nǹkan kan ló ṣe láti conceive but kọ́ wa continue kó fi kóṣù méje oṣù mẹ́sàn-án ọlọ́run ò jẹ́ ọ̀rọ̀ fún un ìyá rẹ̀ bá ní wọn kárí rẹ̀ on her behalf wọ́n wàá mú àtọ̀ ọmọ rẹ̀ wọ́n inseminate ẹ̀ pẹ̀lú ẹyin tọ́mọ rẹ̀ wọ́n yẹ ló wọ́n gbé méjèèjì òdi sínú kínní ìyá ìyàwó ni wọ́n wá bí ọmọ èyí náà ń pè ní àwọn ọ̀nà yìí pọ̀ àmọ́ ni èyí tó jẹ́ halali òun lè tó ìpè ní lára àtàrà ọkọ. àwọn àgbẹ̀ lọ láàbù àgbẹ̀ sínú ìgò àṣẹ nkankan tí ọlọ́run sì ní wọ́n bímọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti bí kọ́dọ̀ ọmọ tí wọ́n kọ́ bí 1980 òun náà ti ń bímọ nísìnyí àkọ́kọ́ ọmọ tí wọ́n kọ́ bí bẹ́ẹ̀ obìnrin ní Scotland òun gá ti bímọ ọba díjọ́ tí wọ́n bí wọ́n máa ṣayẹyẹ rẹ̀ ń gbogbo ayé ọdún IVF <laughs> tòró òun là kọ́kọ́ ọmọ ọmọ nógò wọ́n bí i. púpọ̀ àwọn èèyàn náà ń bẹ nàìjíríà jẹ́ pé tọ́lọ̀ fi gbàdúrà wọn ni so èyí ò ní ò ní àkọ́ láìfi àmọ́ gbogbo ìtọ́ pọ̀jù tí wọ́n ń ṣe òun ni haramu òun ni bàbá ọkọ òun ìyá ìyàwó àbẹ́ni tí wọ́n tiẹ̀ mọ̀ rí ní báńkì àdánwò eré àwọn ọmọ kan ti wá dá àjọ kalẹ̀ sí báńkì ẹ̀kan mọ́ wá ká budú ẹ̀ yín bẹ́ẹ̀. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين